بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته باب تعجبي أنا نتي صنفة تعجب في شيمة آه، من تسراج النتيرة ومنحة الإعراب آه، أبو القاسم الحريري البصري يتعفق بيني بأراء تعجب آه، ولا جاك الله ومنصوبات الأسماء جاك أنه منصوبات الأسماء nínú àwọn orúkọ tí a máa ń fún ní nẹ́sùnà. orúkọ tá a bá sì mọ̀ nípa rẹ̀ á fún nẹ́sùnà ní nẹ́sùnà àkọ́jẹ́mọ̀ fún olùmbíhì. Uh, uh, yes, I مفعول به آه نده آه àbí kó bá kó bá mi ọkàn ní sígà méjì sàn àájòbó ní sígà méjì sígà àkọ́kọ́ òun ni mọ́ àfàlàhù mọ́ àfàlàhù sígà alákọ̀ọ́kọ́ nìyẹn. sígà kejì àwọn ni afọ أفعل به ثم المؤلف ẹyọ kan náà ló mú wá ẹyọ kan ló mú wá mú wá lásán náà ni mọ́ àfààlà hù nǹkan mú wa lásán nìyẹn. قال المؤلف رحمه الله قني وتنصب الأسماء في تعجب نسب المفاعيل ولا تستعجب وتنصب الأسماء في تعجب ni wọ́n tún sọ́wọ́lẹ̀ àsùnmọ́ ò a máa fún orúkọ ní násùbà kí ta á jóbi nígbà tá a bá fẹ́ ṣe mọ̀ nẹ́sùbà lè mọ̀ fààyín lè ní nẹ́sùbà kọjá mọ́ fún olóbi ọ̀làtẹ̀sọ̀ àjíbi má ṣe mọ̀ lórí ọ̀. اه زيد تقول ما احسن زيد إذ حد خطا وما احد سيفه حين سقى hmm. قلت تقول اصلا ما احسن زيدا كلوفين داتو زيد bèbè kátọ̀ nígbà tí táìlù bá gbégbé iṣẹ́ dárin báyìí á ah, ìrìn rẹ̀ máa ń dá gan. ọ̀mọ́ àhádàsẹ́ ìfàhù kí ló fi ń mú tó ìdá rẹ̀ ṣéyìn sátọ̀ nígbà tí dáàní bá bá nǹkan. ìdá yẹn máa mú gan. Eh. ọ̀ báyẹn ẹja sẹ̀rọ̀ bùrọ̀. ẹ̀pẹ̀ ní ismo tam ismon tamon. ma ismo tamon tamon. مبني على السكون في محل رفع الابتداء تدري احسن انقف من الماضي ما يراد فعل ماضي مبني على الفتح ما حل له من الإعراب وفاعله ضمير يعود إلى ما خلق رقة قد عزبي ما ẹ ti gbọ́ mẹ́rin. zaida ń jẹ́ mọ́ fún olùbí ààrẹ ẹ̀kọ́. ẹ wá pé wà ní jùmlá tó àwọn pé fún ilé yà nìyẹn ẹ má gbàgbé bá ti pé mọ́yàn tí màá lè rọ́fìn mo padà fẹ́ràn bá ti pé bẹ́ẹ̀ abẹ́ ti gbàgbé mọ́ tí mo pè ní mọ̀bùnú àlàsùkún fi màá lè rọ́fìn mo padà asana zaidan mo pè ní fẹ́lò ànífàyèlò rẹ̀ àwọn ni húwà ọ̀padà ti di mọ́. wọ́n ní wàlí jọ́mùlá tó jumla tó wá nù fún ìlú fáìlì mọ̀fóòlù rẹ̀. Eh. bí mọ̀hálì kiri o lọ́rọ́ fún yẹn kábàrì. wọ́n fi ẹ̀gbẹ́ kábàrì ní jumla yẹn. fún yẹn pé wọ́n ti ń bọ́ lábẹ́ wọ́tẹ̀ ìgbèrò kí ni wọ́n ta kára sábẹ́ rẹ̀ máa yẹn ó dúró fún ṣẹ́ ọ̀nà àjí ìbọn ṣẹ́ ọ̀nà àjí ìbọn nǹkan kan tó jẹ́ mọ̀. nǹkan tó jẹ́ mọ̀. Eh. راجل حسن زيدا يجيك زيد وروا ما أحسن زيدا obìnrin pé àwọn fàájì wọn sọrí fún ìlànà gidi ní ọ̀rọ̀ ìbẹ̀rẹ̀ eight thirty eight thirty. ẹ̀yin tẹ́ kọ́kọ́ dé yẹn kẹ́ mú nọ́mbà tẹ́ bá ti tán màá kó yín lọ sọ́dọ̀ àwọn àfa bàbá ti parí wọ́n bá ń lò yín àlùsí léṣe wọ́n mọ ayé tí wọ́n bá wọ́n bá ń lò yín kán dáka sí yín lára. ọ̀tẹ̀ kìdí ìròyìn tá a kádàrá sínú rẹ̀ wọ́n ní ṣé òní àjìbọn ní nǹkan kan tó jẹ́ mà hasunẹ̀ zaidan òun ló jẹ́ zaidan rẹwà wọ́n fi hàn pé mọ́ àṣàna ṣáìdà kí ló fi ń da tó ṣáìdù yẹn ni kí ló fi mú ṣáìdù dá ó ti ń sìn ìdá káàkà kò sí ohun tó fi ń da tó nígbà tó bá ṣe kí ni ọ tó bá rìn ìwé náà ni wọ́n máa àhàdà bẹ́ẹ̀ ṣe ṣẹlá gbòmí ẹ̀ náà lẹ́sìn náà wọ́n máa àhàdà ìfàwù sí iná síkọ̀ kí ló fi mú tó ìdá rẹ̀ nígbà tó bá ṣe kí ni ọ tó bá bá yẹn. Ah. pọ̀ afáwa ni òfin yìí pé tá a bá fẹ́ ṣe tààjù láwọn òfin àti ìlànà àátẹ̀lé. Kẹ́ẹ̀dínlọ́dún. tó lófin àti ìlànà tá a tẹ̀lé ká tó sì fà á jọ. àkọ́kọ́ fún ìdí tá a bá sì ẹ sọ pé ṣòro tó fà nínú àwọn òfin rẹ̀ fún ilé yẹn ìyẹn kúnà sílá sí ìyá ó gbọ́dọ̀ jẹ́ olùkọ́ mẹ́ta. so àníyàn kúnà tá a máa agbọ́dọ̀ jẹ́ fìyìn tó ti pé ìtumọ̀ rẹ̀ ní pé láàzìmù ni. aláyẹ̀kúnà gbàtẹ́rì ni ọ aláyẹ̀kúnà nínú ìláwò ni gbọ́dọ̀ jẹ́ kọ́lọ̀ ní fún ilé yẹn ọjà. wàlẹ̀ kí ni ọ wàlẹ̀ àìbì ọ̀gbọ́dọ̀ jẹ́ kọ́lọ̀ kò ìdíra ẹ má gbàgbé ohun tá a rí ọ àpò mẹ́ta ọgbọ́dọ̀ pé ọgbọ́dọ̀ jẹ́ kọ́lọ̀ ọgbọ́dọ̀ jẹ́ láìsí àníyàn tó là lẹ́ẹ̀kan àbí kẹrin ìrẹsì àmọ́ ẹ̀sà pọ̀ kan sí àníyàn tó là alẹ́ kìnìún alẹ́ mọ̀bálàgà. Okay, that أن لا يكون من المجهول القاسي ولا جاء مجهول وضعهم في عبارة القلالة تعجب زي بمو ينقل a ní kò gbọdọ̀ jẹ́ ní ó lè wá mẹ́ ọ ṣùgbọ́n yóò ní bẹ́ẹ̀ ṣe ṣe àwọn la fẹ́ mẹ́nu bàbá yìí. ó ní wà ń ta mi lálẹ́ àlèwá ni àwọn àhà tí ń ta àdókò ẹ̀lẹ́ àbúdá ni. wọ́n ní wàá yín ta ìjábùtà tí wọ́n bá fẹ́ sílìmọ̀ nínàlẹ̀ àlìwáánì látàrí àwọ̀ orí àwọ̀ kan tó rẹwà ẹ mọ̀ pé mo la àgbọ̀dọ̀ mú wá mẹ́ tí wọ́n bá ti kó ọ̀fẹ́ mú ọ̀fẹ́ sọ̀lá ọ̀fẹ́ sọ̀pá àwọ̀ kan jọ lójú ọ̀fẹ́ sílìmọ̀ níbi àwọ̀ àwọn àhàtìn àbálẹ́bù ẹ má gbàgbé mo la àlè mú wá nú àlébù bọ́ wá fẹ́ sọ ń pa àlébù pé àlébù yìí ti pọ̀ ju tàwọn ẹlòmíì lọ sílẹ̀ àti dání ń bẹ lára èèyàn. àbíní làwọn ìrìnlámìnà kòláàsì tòmátì délé àlewánì wálé àdáàsì. الوان وعلى أحداثي wọ́n ní fábùnì lọ́hùn fún ìlàsọ̀là sí yá kọ́ lọ wọn fún ilé olóko mẹ́ta wá fún lọ mọ́ fún mọ́ fún fún ìlú tí ó wà láti ibi olóko mẹ́ta wọ́n ti ìbílẹ̀ àlìwáánì ọwọ́ àṣẹ mú kọ́lọ̀ yẹn wá wọ́n lé àdáṣí ọ̀sẹ̀ wàá mú àlébù yẹn wá yóò sọ irú fún ìbí bọ́wọ̀n yẹn o yóò wí fọ́ńsì hàn án fábùnì làwù kọ́lọ̀ tó fẹ́ mú wá àlébù tó fẹ́ mú wá yẹn wọ́n fún àbí kọ́ fún mọ́ fún fínlá fínlì kan nínú ìtòlásí tó máa wá láti dólókùn mẹ́ta má ti ìbí àlùwárì àwa mú kọ́lọ̀ yẹn wá wọ́n lè àdásí àti àlébù yẹn. Ẹ̀kúlù máa ń kọ́ bàyà dọ̀lẹ̀ ájí wọ́n máa àṣà dá zọlọ́mọ̀ tá ń dá lórí tẹ̀kúlù tó ní ohun tó sọ ni pé má àǹkọ̀ sí ìlésù láti sọ̀rọ̀ wọn fún ni àǹkọ̀ yẹn kí ló fi mọ́tò bàyáàtọ̀lẹ̀ ààjì kí funfun àlẹ̀ ààjì ààjì yẹn a lè pè ìdí àwọn jẹ̀sí yín lára lónìí kódà kò bókò ni màá lọ́ọ́ mú jáde ń sọ wọn á wẹ̀ tó bá lé lù yín àlùsí bákan náà wà fà yín ayé yín ẹ̀ ní sọ́délé tó wọn ẹ̀wọ̀n fún mò ń ti ba yín tọ́jú rẹ̀ pamọ́ látijọ́ yìí tó a dùn mí wá ń ṣàná tó wà mẹ́rin sí ìfẹ́ ọ̀rọ̀ òjìyà ẹ̀kú ló máa ń kọ̀ bàyá àtọ̀lẹ̀ áàjì wọ́n máa sọ pé kí ló fi ń funfun tó kí ló fi ń mọ́ ní funfun tó àdáàjì ike tàbí bọ̀mọ́ aṣáda zulmatan ẹ rí i pé kò sí ọlá níbi zulma kọ́lá mẹ́mbẹ́ kọ́lá mẹ́mbẹ́ kọ́lọ̀ náà dẹ̀ ní zulma yẹn ẹ wàá mú aṣáda sí kí ló fi ń le tó òkùnkùn àdáàjì òru ó yẹ pé kìkìkì bá dúdú ẹ sọ pé mọ àṣàdà ṣàwádà alágbájá ẹdígẹ́dì báyìí pẹ́sẹ̀ rẹ̀ wọ́ náà ni mọ àṣàdà arọjà lágbájá ẹdígẹ́dì bẹ́ẹ̀ kí ìléyìn gbọ́dọ̀ wí fún òun ni kọ́fì lè mú wá ní wọ́n ti ń pè ní tààjọ. ọ̀bẹ ti gbọ́ bẹ́ẹ̀ ẹ mọ̀ kí mo sọ pé àlè wọn nù àbí olóko mẹ́ta la gbọ́dọ̀ sí mú ọgbẹ́ gbogbo àwọn olóko mẹ́fà ẹ bá fi mu wá ẹsẹ̀ lọ wá fún ilé kan fún ẹdígẹ́tì sí ìlú olóko mẹ́ta kẹlẹ́ ẹsẹ̀ yìí fún bí àṣàdá bí àṣàmẹ́ ẹ̀kẹ́ni kan ẹdígẹ́tì bẹ́ẹ̀ bí ká sọ pé àbùtọ́lá ẹ̀kẹ́ni kan lọ́ọ́ báyà sọ̀rọ̀ ẹ̀rù báyìí lọ́ọ́ fẹ́ wí ni àfi nǹkan kan ọkọ̀ọ̀kọ̀ wíṣù lásìkò tó wí kìnní ni ó sì wá ní àwọn ọmọ afọ́nlá tí a máa ń wí yẹn ẹ̀rí ń gbọ́ mi bí ká sọ yìí pé asọ̀rọ̀ àìntìláàkọ̀ ìjà asọ̀rọ̀ àmọ́ kọ́kọ́ wí mọ́ asọ̀rọ̀ àìntìláàkọ̀ hù yàn kí n tọ́lá kọ̀ ìdọ́pọ̀ mélòó ni ìdọ́pọ̀ márùn-ún adẹ̀lá àlè mú kínní wá ń bẹ́ẹ̀ àlèmọ́tò àjùbọ̀ àti kọ̀ọ̀ṣẹ̀ lọ wá sùn láti ṣùgbọ́n wá sùn láti àṣà ìdè mọ́ àṣọ à ìlà kọ̀ọ̀bù káà tí wọ́n bá léèyàn yára rẹ̀ lè yára o kí ló fi ń yá tó àṣàgbàdì ìhẹ̀rẹ̀ ajá àkiri mọ́ àṣàgbàdì ìhẹ̀rẹ̀ ọjà á kí ló fi ń le koko tó bí ṣe máa ń yí mọ́ àṣọ à ìlà kọ̀ọ̀bù àkiri àdìpọ́lọ́kọ̀ márùn-ún ni ẹ̀ ọba jọlọkọ mẹ́fà náà mọ ahasanes ìkìlájàwò ọmọ nǹkan mọ ahasanes ìbátọ ọmọ nǹkan fàyọ gan káyà báyìí ó sì máa yọ gbogbo àwọn àwọn àlàyé jáde nínú àwọn àyà yẹn mo bá mi ẹdí ọ ibi ká ti lọ ni pé gbogbo kò lè wá kò lè wá ní ó lè wà pẹ̀lú kóòtù kọ́kọ́ wá fún mi ètò láti fún kó tó sì ń lo sùláàtì yẹn òun lè wá ní tiẹ̀ mọ ahasana mọ afutọ́là mọ azọmọ mọ aṣadà ẹtìkẹtì rẹ lóòótọ́ sẹẹrí tó fi wá lebu tó fi wí ọ̀ṣọ́ tó fi wí kọlọ tó fi wí ojúlókun mẹ́ta lọ nígbà tó fi wí mọjúhòd mọ àṣánà ọ ti kọ́kọ́ wí àbí mọ bí ayédèrọba ọdí rẹ kí ló fi ń le koko tó lólù tí ó lù ó ní kíkú náà ní kọ̀ lọ́lánú àbí kú lọ́lánú mọ́ àmọ́ àtàwùtà ló fi ń kú tó ìwíkúwì ni o ikú oríṣiríṣi ni o mọ́ àkùbà àmọ́ òtàwù kẹ́ríkẹ́ àkùbà àmọ́ lọ́wọ́ fún nítorí pé mo ní ohun tó bá fẹ́ lò gbọ́dọ̀ tó kà sí mọ̀ bálága mọ̀ bálága náà ni àjùlọ ikú ní ìsìn kàfá jùlọ ń ìyẹn kú náà ni kò bá jẹ́ gómìnà kò bá jẹ́ ààrẹ kò sí àtọ̀ láàrin ikú táwọn èèyàn máa ń kú ọ̀pọ̀ bá fi wá lo ikú tó wù ikú àjò bùn bẹ́ẹ̀ áá má àkọ́bà àmọ́ òtà wọn. ẹ̀dẹ́gẹ́dì rẹ̀ ló fi ń burú tó ikú rẹ̀ ká ah, ikú rẹ̀ yẹn burú jáì ikú dáadáa. ẹ ń tàn òkè sórí kófù ẹ̀dẹ́gẹ́sì bẹ́ẹ̀. báàbò lè gbèrà yìí wọ́n pe kíní kan náà lè gbèrà yìí. ìgbèrà ò ní kí ẹgbẹ́ yẹn ló ń gbẹ ìṣẹ́nilójú kòkòrò. wọ́n pe ní ìgbèrà ò òun ní ìtanijí ẹ̀yà wọn fẹ́ kẹ́kọ̀ọ́ kí wọ́n yẹn tẹ̀m̀bíhù àlìgírọ́wù tẹ̀m̀bíhù àlìmọ̀kátọ́bì títa ẹni tá à ń bá sọ̀rọ̀ jì àlá amọ́rin àlá amọ́rin mahbubin lèyẹ̀lẹ̀ zámọ̀hù ìpẹni tá à ń bá sọ̀rọ̀ jí lórí ọ̀rọ̀ kan tá a nífẹ̀ẹ́ sí kẹ́nìyàn lè bọ́nrín mọ́ nǹkan yẹn ara fẹ́ kó ṣe. nǹkan pè ní ìgbéráwò ni títa ẹni tá à ń bá sọ̀rọ̀ jí lórí àlámọ̀rí kan tá a nífẹ̀ẹ́ sí lèyẹ̀lẹ̀ sámọ̀ wò láti lè bọ́nrín mọ́. والنصب بالغراء غير ملتبس وهو لفعل مدمر فافهم وقس wọ́n ní wọ́n nọ́ọ̀sì bú wọ́n á yẹ kí mo yá ni nísìnyí lọ́yẹ̀ kí n parí kí wọ́n láàyè lòun bí n tẹ̀ ẹni ń pín in lọ́wọ́ rẹ̀ lónìí wọ́n nẹ́sùbù bíi ìgbọ̀rọ̀ ì nẹ́sùbà pẹ̀lú àlìgbọ̀rọ̀ pẹ̀lú ìgbanilóhùngbẹ dáadáa yẹn ní ọdún mímọ́ dáadáa gẹ́rù mọ̀lìkàbí nẹ́sùbà yẹn kò rújú wọ́n hùwà lè fẹ́ ìlè mọ̀dìmọ́rin nẹ́sùbà yẹn wá pẹ̀lú fún ìlú kan pamọ́ bẹ́ẹ̀ ti gbọ́ mi tí ìlú ń bẹ nù rẹ̀ tá a ti fi pamọ́ bẹ́ẹ̀ afaham gbàgbọ́ yé mọ̀kí kí wọn náà sì máa ṣàfiwé rẹ̀ lọ́dọ̀ ara rẹ̀ wọn nẹ́sùbù nẹ́sùbà bílẹ̀ ẹ̀rọ ẹ̀ pẹ̀lú ògbẹ́ni ló ń gbẹ pé dúnrin mọ́ dáadáa ọ̀rẹ́ ìrò mọ̀lẹ́kàdé òrújú wà wà lè fi àìlé mọ̀tìmọ̀rin ọjọ́ ti fún ìlú tí a fi pamọ́ ẹ̀ ń gbọ́ mi ìlú kan pamọ́ afaham gbọ́ yé mọ̀kí kó o ṣàfiwé rẹ̀. ẹ̀kúnú lè parí bẹ́ẹ̀ lámbàrúrọ̀ dùnà kàzà ìdán wà àdá ìka àmúrọ̀. dùnà kàzà ìdán wà àdá ìka àmúrọ̀. báyìí pé tẹkúlù lè tọ́lé bí afọ́fọ́ sídẹ́ǹtì ọsọ fún akẹ́kọ̀ọ́ kan kílán bárọ́ ọ̀rẹ́ dáadáa o kí ló tún mọ tí mò ń sọ fún student yẹn elizamu kílán bárọ́ dúnrímọ̀ ọ̀rẹ́ dáadáa ẹ̀sìn ìwé fìlì yẹn ọmọ mi náà àwọn pé kọ́tọ́ bá wo nílé yẹn jẹ́ lájọ kò gíga ilé ẹ̀kọ́ gíga ló ń lọ yìí kílán bárọ́ ẹ gbọ́rọ̀ mi yẹ dáadáa nígbà tó ọmọ mi wá dágbére pé òun lọ sí yunifásitì wọ́n á sọ fún pé kílan dárọ́ fún ìlú kan bẹ́nu rẹ̀ mẹ́sìlá yẹn ọ̀sà déédéé wá nítorí fún ìlú tó wà ní abẹ́rẹ́ kí ni fún ìlú yẹn òun ni elizam ẹ̀ràmá dárọ́ àbí kílan ọ̀rẹ́ dárọ́ tó jẹ́ ní dáadáa. ìkan nìyẹn ìkejì dùn ní kàzá ìdáná gbàzá ìdù ọgbàdùn rẹ ìramọ náà nìtumọ̀ rẹ wọn àlẹ ìka àmúrọ ọba rẹ fún amúrú kẹ́rin gbọ́ mi amúrò lè o sọ́ra fún ọ. so ló fi jẹ́ sí wípé ẹ bá wo àwọn tíra náhù mi méjèèjì ni wọ́n kọ́ lẹ́ẹ̀kan náà wọ́n kọ́ al-ighra'u wa tahdhir kí ni mo ti pè al-ighra'u wa tahdhir ìsọnilára. عليك ọyọ́ ọmọ ni mú gbó ni o gbogbo àwọn ọ̀sẹ̀ àlẹ́ ìta àmúra fún ààrẹ lọ́dọ̀ rẹ̀ tó ń fi gbó òtún kẹsì rẹ̀ kò sí àtúlá àti méjì fún èlé ń bẹ lábẹ́rẹ̀ àlẹ́ àmúra fún ààrẹ lọ́dọ̀ náà ó dìpẹ́ǹdì lórí gbogbo tó bá tẹ̀lé. Hmm, ìyáka wọn ṣe kínní báyìí wọn a máa wí. àlékà náà ní bẹ̀rẹ̀ fi sọ fún ẹ̀. àlékà ó dìpẹ́ǹdì ayé tẹ́ bá ti lọ. àbótí rẹ̀ ní sùn ẹ sì rí i pé nígbà tá wí yẹn ẹ rí i pé wí bá lẹ́yìn rẹ̀ ẹ sáré dà rẹ̀ kẹ̀ pẹ̀lú nẹ́sùpá ìyẹn wí yìí tẹ́ wí ni ẹ̀rẹ́ lè kàkó nà dúró nà ẹ̀ka ẹ lè sọ pé gbà àti tẹ̀ra mọ́ àrẹ ìka àmọ̀ràn amúrú gbà mí ò lè sọ pọ́dọ́wọ́ rẹ̀ hàn ọ́ ọ́ ọ́ dúró nà ẹ̀ka yẹn ni pé ẹ̀ lè gbà ní adìnnà makáàni ọ bẹ́ẹ̀ náà ni àlẹ́yìká ó di pẹ́ẹ́lì àyè tí wọ́n bá sàkìlọ̀ àti wọn tó bá tẹ̀lé ní oúnjẹ àmọ́ tí wọ́n sọ lára ni àbí wọ́n ní wọ́n gbé ọlọ́ọ̀gbẹ́ pé kò ṣe tẹ̀nìyàn tó wọ́n lè lọ fún àlẹ́yìká gbogbo nǹkan tó bá ti jẹ́ báyìí wọ́n ra fún ọ̀rọ̀ ìka náà lórí náà sì lè wí àlẹ́yìká bí irú èyí tẹ̀ wí yẹn náà ìyẹn lè wí fún so àwọn sọ fún tọ́líwù pé finland barron ọ̀rẹ́ dada ẹni pé elzam finland barron so wọ́n ní orúkọ tó gba kínní yẹn tó gba nẹ́sìlá ni kì í ṣe ohun tó kọ́ ọmọ fóònù bíi ni wọ́n tó ṣe ń bẹ̀ fún ìlú tá a fi pamọ́ ni àwọn nǹkan tó wà lẹ́yìn rẹ̀ ló jẹ́ ágẹ́ẹ̀tì pé sí ìlú ìta fi pamọ́ yẹn ló ti já mọ̀ pé ohun tí ń sọ ni pé dúnrin mọ́ ohun tí ń sọ fún yẹn nìyẹn. bákan náà wọ́n kàn sí ibo lè ìsúmọ́lẹ̀ di òkèríró àní àyíwá délé fẹ̀lélẹ̀ di látó ti híró. Thank you wọ́n ni wọ́n síbò lẹ́sìmà ó fún orúkọ ní nẹ́sìbà alẹ́rì ètò kàbírù tó bá ti pààrọ̀ orúkọ yẹn àmì àìwádìí lùfàìlì kí a fi jàrọ fún ìlẹta alẹ́rì látò fi hírù eléyìí tó fi hàn àtànsíbò lẹ́sìmà alẹ́rì ètò kàbírù ó fún nẹ́sìbà orúkọ tó ń ṣe repetition rẹ̀ mìnà àìwádìí lùfàìlì lẹ́rì kí a fi jàrọ fún ìlẹta tó ṣe pé látò fi hírù tó fi hàn náà fún gbàtà ṣe fílámbárọ́ àti repetition nínú fílámbárọ́ nígbà ṣe dúnà kàtàídà àti repetition bí mẹ́ta kánbẹ̀ ẹ̀nà ní àmúrọ̀ ẹ̀tí lè máa ṣe repetition pé pé ó fi lè túmọ̀ ọ̀kan ó dò fún kí ìlé tó ha dànù ìkejì ó dò fún mọ̀ fún odò yẹn. wọ́n ní mísìlùmọ́ kọ́ lè lọ́kọ́ kí n bẹ̀rẹ̀ الله الله عباد الله wọ́n ní mísìlù mọ́kọ́ nílé káàkiri wọ́n dàbí ọ̀rọ̀ olùbánisọ̀rọ̀ àti máa ń ṣe kútúbà. àlẹ́ àwọn ó jẹ́ wọ́n fi ròyìn àfáàní ni àwa ni oníbẹ̀rù ọlọ́run ìbẹ̀rù ọlọ́run ti kú sí lẹ́nu àwa àyíkọ́ ọlọ́run ròyìn yìí kí láì bọ̀rọ̀ àwa hù hmm. ìbẹ̀rù ọlọ́run ó láfọkànsìn lẹ́yìn pé ọ̀rọ̀ tí wọ́n máa jáde lẹ́nu rẹ̀ inú ọ̀gá àwọn èèyàn ni wọ́n máa bọ́ sí. tí wọ́n ń sọ pé Allah Allah kí ni ìtumọ̀ rẹ̀ jàmá? ẹ máa fẹ́ tù Allah Allah kí ni ìtumọ̀ rẹ̀? Ibadallahi kí ni ìtumọ̀ rẹ̀? kí ni ilé ìwòlá pamọ́ àfi Allah àtàkọ́kọ́ rọ́pò rẹ̀ àti rọ́pò rẹ̀? àìrọ̀ ẹ̀kí ti gbọ́ Allaha Allaha ibadallah hmm? ó yẹ kí ẹ tu ẹ túmọ̀ rẹ̀ ẹ láti rí i pé mo sá ń gbẹ̀yìn ló ń gbẹ̀yìn kí ni ìgbẹ́ ló ń gbẹ̀yìn fún ìlú ọlọ́pàá sínú Allaha Allaha ibadallah. Hmm? Allah. Allah الله الله àgbàkọ́kọ́ ó bọ́ sí kòfin lè ìpapò الله Allah. عباد الله ìtumọ̀ rẹ̀ ni pé ìyẹn rú sí ọlọ́run ìpayọ̀ ọlọ́run ìṣe repetition yẹn ẹyọ kẹta pààrà yẹn dó fún fún ìlú tàhádà ní tàfipamọ́ gẹ́gẹ́ bí mo ṣe wá sọ fún wa lẹ́ẹ̀kan pé àti àlè ọ̀gọ́rọ̀ àti tàbí ọ̀kan náà ni wọ́n. mo lè sọ yìí pé ìyá kabal asada kìnìún ààrẹ lọ́dọ̀ kìnìún ìjọba ìsọ̀lẹ̀ kan ìyá kan. wọ́n á tún wá sọ pé àlè asada àlè asada àlè asada àlè asada kí ni ìtumọ̀ rẹ̀ ó yẹ ìtumọ̀ rẹ̀ kí ló dé nígbà tó yẹ kẹ́ wàá ní máa mọ kankan fúnra yín ni ẹni dámi ló ń jèrè kí ni ìtumọ̀ al-asada al-asada ìṣọ́ra fún kìnìún kí ló wá sọ̀rọ̀ tẹ́ wí bẹ́ẹ̀ ní sí ń dorí ọlọ́run ẹ rí i pé pàkọ́kọ́ ló ń bẹ lórí ìbẹ̀rù ọlọ́run ẹ̀kejì àfisọ́ni lára sọ bíi. أرى الإغراء والتحذير ضمن سيريميا نعم آه لينا نعدو آه آه دول عجالي سرابو إلى عالي سرابو دول عجالي سرابو ها هذا آه، كيف يكون عرابه